وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدوقته الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين àdáni kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbé níbi kó lè máa jẹ́ ìkẹ́ àánú fún gbogbo àgbáláyé kí asọ́látò náà máa bá wọn ara ilé rẹ̀ àti àwọn ọ̀hápá rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá mọ̀sánlá Muhammad sallallahu alaihi wasallam títí ó fi máa di ọjọ́ ìgbẹ́jì ẹ̀sìyàwó àlẹ́yìn náà a máa tẹ̀síwájú ìdílé láì dáadáa nínú tẹ̀síwájú Qur'an lè ní ṣúmọ́ ìbẹ̀ lọ́fíwọ̀ ṣúmọ́ ìbẹ̀ èyí tí ní àǹfààní àti báwa kí àwọn ayá kọ̀ọ̀kan láti bí ọjọ́ mélòó ìsábádé tí ó yàtọ̀ lọ́tíra wọn lọ́lọ́pọ̀ òjò kan أما بلاب الله سبحانه وتعالى لمنه وكرمه وعزه وفضله على ما شاء ملكه وقبالة الأوى àríkò ti mẹ́rin tó bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin báyìí káàkiri ìjòkó ẹ̀sí ìrùsí táwọn ìrìnàjò ọlọ́kan tí ó jẹ́ sábàbí ẹ̀ ọlọ́pọ̀ṣà àti àjẹ́kúdà aláàbọ̀wà ayà bí tí a wá kí ń gbé ní ayà 125 ní Suratul Baqara Quran chapter 2 ayà tàwa bẹ́ kí ní ní ayà 126 ayà 126 òun làwọn fẹ́ kéré ni àmọ́ wá sí lọ́nà nù ọ̀rọ̀ tí ìdí tọ́lọ́run tí ìdí tànàrí ọlọ́dà fún ọdún tẹ̀lé wọn jáde ọ̀rọ̀ ìfẹ́ ló ti máa ń kó bá fa wíwá sí ọlọ́dà fún ọṣọ̀rọ̀ wa lọ́fẹ́ ló ọ̀rọ̀ tá a sọ tá a di wájú ọlọ́wọ́ tí wà ní bí ọtí wá sọ yìí ọlọ́dà fún tẹ̀lé wọn jáde yìí èyí tàdúrà ti bí ọ̀rọ̀ tá a sọ lórí àwọn èèyàn tí ó lọ sí wá sọ yìí ọ̀sọ̀ lórí oòrùn torí kan bá ti ń sọ olóòrò ọ̀rọ̀ sí tàbí ṣùgbọ́n ààrẹ àwọn ẹni tí ó sọ pé àá ọ̀síwá ọ̀síwá wí báyìí kódà kò sí ọ̀rọ̀ tó ọ̀bá máa sọ ọ̀dọ̀ láyé kò sí irú tó ọ̀bá kéwé kéwú láyé kò sí irú mọ̀ tó ọ̀bá ní láyé nǹkan méjì náà ni ọmọ rẹ̀ ti látọ̀dọ̀ àwọn èèyàn alẹ́kọ̀báàlì wọ́n ìdíbà alẹ́kọ̀báàlì wọ́n ìdíbà máa rí sí pé ìgbà ọba ti ń sọ báyìí àwọn kan sì máa tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ inú wọn sì máa dùn yóò tó wá máa wù wọ́n pé àdé ọ̀tá máa sọ sí máa rí fún àdìgbà

kèyí ṣe pé ìgbà tí mo ń sọ àwọn ọ̀sán wa ń takò ní ìlú náà kọ́ ló túmọ̀ sí pé lọ́lọ́ pa o kò sí ìjó jẹ́jẹ́ ìyá àrùn méjèèjì fálímì ìyá òṣùwọ̀n tàbí máa ń wọn kílò dúdú kí ni rọ́ ó ní àlùmọ́wá pápá للكتاب والسنة على فهم سلف الأمة ó ní kọ́rọ̀ rẹ̀ tó bá sọ kó máa ṣe dédé sí ìgbésùn àkùnrin kó sì máa ṣe déédéé tí ń bẹ nínú súnà kó máa yapa sí lánàá táwọn àtàrí àjẹmí àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn lọ́jọ́ ní kó má kú òbí lánàá wọn. níta àfi máa ń wò lódò ní ìdí ló jẹ́ pé bàbá ń pé abẹ́rẹ́ ọ̀rọ̀ bá subhanahu wa ta'ala tẹ̀sí á máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí ì ti díẹ̀ ọlọ́mọdé á rí ọ̀rọ̀ tá a ti wájú rẹ̀ tó tẹjọ́ ọ̀ṣù wá wí báyìí ọlọ́mọdé àwọn àdúrà nù ó amábíyé tí àdúrà pé ọlọ́mọdé táwọn èèyàn á máa lọ pé àti wá wí àwọn olùdókòwò ọ̀ṣù wá wí ìgbóró ẹ̀mí dára jùlọ tí ẹni bí ìwọ tá a mọ̀ jẹ́ kọ́rọ̀ ní ṣe déédéé kọ́ọ̀rọ̀ lọ kọ́ọ̀rọ̀ tó a máa lọ náà lò nínú tíra àlọ́ nínú Al-Qur'an ní àyà 126 àsọyé ọlọ́mọdé àtúgbò ìbáwá wò gbogbo jàmáà náà tí bá ti gbọ́ wa ní gbogbo tí bá ti gbọ́ wa àgbọ́yé náà ọlọ́mọdé àtúgbò وإذ جعلنا الملك مثابة اتخذوا من إبراهيم وإسماعيل أن طهر بيتي أن طهر بيتي للطائفين والعاكفين والركع وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة مكانك وأرنا منافقنا وتد علينا إنك أنت التواب الرحيم العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفينا قالوا نعبد إلهك ní àgbọ́yé ọ̀rọ̀ yìí gbogbo àwọn àyà wọ̀nyí àwọn àyà tó ọba ló kún kẹ́kẹ́ àwọn pátá kan ní ló mẹ́ta ó okùn kẹ́kẹ́ tẹ̀sípàbà kan ló kọ́kọ́ ló kún kẹ́kẹ́ láti bí okùn kẹ́kẹ́ púpọ̀ aláìyàwó àyà yìí kún kẹ́kẹ́ àmáyà táǹtì yìí lákọ̀ọ́kọ́ ní oṣù nìkan àwọn àlùbá wa mọ́ tó kí nìkan fún wa ní ìwà àpapọ̀ ó ní kí nǹkan ó kàn sí déédéé ara wọn ó ṣe kí nìkan máa ẹ ó ṣe déédéé ara wọn wọ́n wà ló ṣe rẹ́ bí àwọn ìrẹsì wọn sọ kí ní eh, ó ṣe rẹ́ bí ṣẹ́rí àyà yìí ń táyà yìí jù fún ó ń júwèé fún wa nípa ààyè àlùbáríkà ìlú àlùbáríkà tí ń ṣe ìlú mọ́ká ńláyà tàbí kí léde òun ti dé dé anẹ́gbà Ibrahim àrí ìsọ́látò sọ́lá gbogbo ẹni bá rántí dáadáa ẹni tí kò jẹ́ tó ti bá dágbére olóró àbájẹ ẹ̀rọ ó ń lamọ́ àlàyé tí ń bọ̀ lórí ọ̀rọ̀ ìgbìyànjú anẹ́gbà Ibrahim àrí ìsọ́látò sọ́lá lórí kàábà ìlú mọ̀ká gbogbo ẹ̀tọ́rọ̀ bá ní kọ́nà sí dáadáa ìníye kíní kan sọ̀bá kíní kan mọ́rúwà gbogbo ẹ̀ láti ké tẹ́yìn àmójú èsì ìrújọ́ náà a máa ní padà àmì mọ̀ tó wá tẹ́lẹ̀ ní pé mo wá dànà tí mo wá fẹ́ ṣe ìdájú dárṣù tá a fẹ́ sí lè ní ebi mo ládé bá ní pé àkọ́mọ̀ ah, dàbí báyà ona ni aya wa idh qala ibrahim rabbi ij'al hadha baladan amina ona le ni to Ọlọ́hun aya ni wọ́n ti ti ti pé kala be tu aya ṣáájú àwọn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn akànṣá tu a sì fún pẹ̀lú ìgbàgbọ́ pé Al-Qur'ani sọ bẹ́ẹ̀ a wà nígbàgbọ́ sí ọ̀rọ̀ náà torí pé Al-Qur'ani sọ bẹ́ẹ̀ amápàdé orú ọjọ́ ìní tó bọ́ sí yìí alhamdulillahi lẹ́dí ní àmáṣíyí tẹ̀sí mùsọ̀lẹ́hà ìlú tí anábì Ibrahim alayhisalatu wasalam tó tọrọ àdúrà yìí mújọ́ náà wa subhanahu wa ta'ala tó ṣe kí mo yìí ó gba àdúrà náà ó gba táàrà ní òun ó gbà tára ní ọlọ́mọdé àgbàgbà ìfọ̀sán wa náà ló jẹ́ sí pé gbogbo àwọn mùsùlùmí ọlọ́mọdé àdínrùn fún wa náà kánà lè gbẹ̀kú àwọn àlejò ẹ̀rí tí gbà tá à ń ṣe kótóbà lánàá lórí nígbà tí gbogbo àwọn tó dúró ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mo gbọ́dọ̀ pọ́n tá àti táì máa máa mẹ́rin bá àwọn tí ní kan èèyàn mọ́ inú àlùkò káà

anábì Ibrahim à ah, ọlọ́run nígbàgbọ́ tí ọkọ̀ ti sọ náà mo gbà á àmọ́ mo kàn tó bẹ̀wò tó bí atójú mi bá tẹ̀rẹ̀ nílẹ̀ tuma ìnà kọ́lí bí bóyá ní mọ́nì ni ó lékún ọkàn ní ó tó wá balẹ̀ sí lórí nígbàgbọ́ tí mo ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́fà náà Ibrahim àdìsọ́ kò sí tó wà fún ìwọ ẹyẹ oya fún oya gbé wẹ́lẹ̀wẹ́lẹ́ tí báyìí gbélé ìbí gbélé ìbí oya máa kó sáàyà ọlọ́dún wọ́n tí ó mọ̀ fòwá tí ó mọ̀ fòwá ó mọ̀ sáà ilé bọ̀ wá anábì Ibrahim àríṣàlátù sàlámù àti ilé ìmọ̀ ilé rẹ̀ wá sọ́lé kẹrí ò ní gbogbo láti sọ láàrin nígbà ìmọ̀ ó pọ̀ púpọ̀ ní gbogbo káàkiri láwọn kan tó pé ọmọ ọdún ọmọ pàápù níbẹ̀ ọmọ pàápù ìpínlẹ̀ ó kú pé tọba fún wa fojú ara tí wọ gangan sí ilé ẹ̀ àọ́rí pé ìsìláàmù rẹ̀ gọ́ padà mọ́ sí yóò sì mọ ìyàtọ̀ ìgbàtọ́rọ̀ ọba ń bí ayàtà ké sẹ́yìn sọ́rọ̀ ni wà ìdíjà alìnà ọlọ́fẹ́ júwe bó ti dá mẹ́gbà Ibrahim alayhi salatu wassalam mú ti dá lọ́lá ọlọ́wà nígbà ta ti ilé náà nílọ̀ sábà tá nílé náà asẹ́ni tó ṣe dé àwọn èèyàn tó bá lọ ẹ̀mí wọ́n mọ̀ sí bí ẹ̀mí wọ́n mọ̀ padà tí wọ́n bá tún jọ náà àmọ́ bó lẹ̀ ní sí mọ́ padà àbá àgbàpọ́lọ̀ wọn bá wí ni àmọ́ tí ó tẹ̀lẹ̀ sí yẹn àmọ́ ń gbà táà ní dáwọ́ ọ̀rọ̀ ọlọ́run àgbà tó dúdú tán ní nígbà tó fi ń kú ọ̀la tá kú òní kàbà gbogbo àwọn tọ́lọ̀ ní kẹta àwọn ìwà òkèwà àwọn tájọ́ wọn ìlà wa ẹ̀dá fún ọ̀la máa ń lọ́pọ̀ tó pa ń lọ ọlọ́ọ̀la ni èyí ò lè tó pé ènìyàn sí ọjọ́ bí wọn yóò wà ní ilé òdì ẹ̀rù ẹ̀ àlọ́ọ̀lẹ́ ilé ẹ̀dẹ̀gbára ní ìyẹ ìkọwá

ọlọ́bàlá ṣùhánù wọ́tàrà ó láwọn aláṣẹ ilé yẹn àwọn aláṣẹ kàábà ní tó ṣe pé ẹ̀mí ọmọ ànẹ́bì ádámù ó mọ̀ sún lọ́bẹ̀ ọlọ́dún wá ní wà ámúlẹ́ àtúwáṣe ní nǹkan ọ̀fọ̀kànbalẹ̀ tó ní nǹkan ọ̀fọ̀kànbalẹ̀ yẹn ọ̀ọ́lì ìgbóyé

àmọ́ kò sí irú ìbẹ̀rù yẹn kò sí irú yóò bá ti ga tó kò sí irú náà bá ti mọ ẹrù kan ti kú olé kò sí irú ẹ̀mọ̀ tí yóò bá ti tẹ́lẹ̀ jẹ́ ọwọ́ yá ọmọ rẹ ló kú ní ìyàwó rẹ ló ti gidi gan ní abidí gbogbo ìdààmú tí yóò bá wù ọ́ dààmú tó ọba ilé ti dín ká bàbá ìṣàlọ́wà ọkàrí ó sì kọ́kọ́ balẹ̀ tẹ́lí ibi tọ́kẹ́ èèyàn ló ń balẹ̀ dé ibi tọ́kẹ́ ló balẹ̀ dé ni o yàtọ̀ táwọn nǹkan lé ayé ẹ̀rọ sí pé àdánwò ní ayé àdánwò àrùn jẹjẹ àdánwò àrùn náà àdánwò àrásọwò àdánwò àrílẹ́gbẹ́ àdánwò àrọ́kọ̀ọ́bẹ́ àdánwò àríyàwó lẹ́yìn àtọ́sí gbogbo àwọn àdánwò tí a rí ní ẹ̀rọ bá ń bẹ níbi alhárọ̀mù ṣẹlẹ̀ náà ń bẹ nínú hárọ̀mù ọ sì mọ́ owó rẹ̀ bí ipò ti dọ́mà àdìdánlẹ̀

wọ́n máa tún gé lẹ́wọ̀n kọ́mọ́ tó ní àkúrò wa lọ wọ́n tó dé ìmọ̀ sí gbogbo wọn wọ́n rẹ̀ rárá ìjẹ́ mọ́ sí gbọ́ wọn mọ́ gbogbo sọ́rí sáwọn ní fílì tọ́mọ nínú ọmọ fílì ọmọ fíìlì pé ọlọ́run kò yẹ ẹ̀ṣẹ̀ méjì rí ọmọ fíìlì pé òtùgbẹ̀rẹ̀ ọlọ́run ọmọ fíìlì ìfọkànbalẹ̀ níbi ìdààmú ayé àti ìdààmú dọ́gbìn ìdààmú kìyàmù ìbẹ̀mú wá dẹ̀ gbàgbọ́ yìí wà ìdíjà alìmọ̀lẹ́ta màsáàkà tẹ́lẹ̀ náà ti wà ámúná ní. wà ìdíjà alìmọ̀lẹ́ta màsáàkà tẹ́lẹ̀ náà ti wà ámúná Màtáàbà iṣẹ́ ẹ̀mí àwọn èèyàn ó mọ padà wá bẹ̀ níbẹ̀. Ẹni ó bá ti lọ ẹ̀mí rẹ̀ ó mọ súnmọ́ bẹ́ẹ̀. Ẹni tí ò tí ì lọ ẹ̀mí rẹ̀ ó mọ súnmọ́ bẹ́ẹ̀.

torí pé nígbà tí wọn bá lọ rí ti ìdúgbò tí wọn sì kí wọn lọ níran kan rẹ àmọ́ èèyàn bá lọ bẹ tó bí á ó yẹ kí tẹ́lẹ̀ ó yẹ kí tọlọ́hún ń gùn kódà kó tó ṣe ń bẹ́ẹ̀ ẹ̀mí rẹ gbọ́dọ̀ mọ súnmọ́ náà ó bá wá lọ yóò tún wá mọ sàmọ́ pé èmi náà kó tó bẹ́ẹ̀ lọ yìí aláàtí kú ọlọ́run tá a fi sọ pé sọ́lì bá wa fún ṣíjẹ́ tìlú wáyé èdè èmi ní fìdé náà táwọn ẹ̀rọ adó sára ẹ̀ tàbí àwọn ọlọ́dọ̀ àánú lọ́wọ́ tọ̀ ìdánilọ́lálé pẹ̀lú ìgbọ́lọ́ nígbà kódà ìmọ̀ ní àmìlẹ́nu ẹ̀sẹ́lò ní ìmọ̀ ní òní tó yẹ fún ìmọ̀ ìṣe báyìí ibẹ̀ wọ́n ṣáàyè fún ìmọ̀ ìṣe báyìí o ìmọ̀ ní ìtọ́nulọ́ ló yẹ kó máa gùn yẹ̀ fún ìmọ̀ lọ́rẹ̀ ṣe ní ẹ̀mí rẹ̀ tó bá wà ní àrọ̀ gbogbo tó jẹ́ ìtẹ́lẹ̀ ayé ọgbọ́n kódà kọ́ ẹ̀kọ́ jẹ́ gbèsè lọ fíkó Nàìjíríà ọkọ̀ kọ́ gbàgbé kọ́ ti ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ ń

ọlọ́mọdá àti dáadáa fún gbogbo ogbẹ́ tí ó ti lọ ọlọ́mọdé lọ gbogbo àwọn tó sì ti lọ àdéhìláwà tá a ti lọ ọlọ́dá fún mẹ́rin níta ti wọ́n ẹ̀rọ náà yóò máa pọ̀ aláì tó bá rọrùn tó bá rọrùn tó yàn pé ó ti ẹ̀sì eré sí láti fi méjì méjì kó máa lọ ilé ẹ̀kọ́ kan ó láwọn bá ní kò lọ́dún méjì lọ sàkàdílẹ̀ sọ̀dílẹ̀ kò kàn wà ní harọ̀ kò kàn lóyún bí ọdún kan harọ̀ tọ́lọ́ abájúgbéyàn inú sáà arọ́bù náà haramu náà sábà bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀wọ̀n gbogbo àwọn kìnnìkan dárúkà ọ̀hìn ìdílé tẹ̀lé kan máa jòkó bẹ́ẹ̀ ẹ̀ máa gba tẹ́gùn ìjọ Qur'an àbíká dùá ìhànà kan sáà ló wà ń bẹ̀rẹ̀ wá sí ẹgbẹ́ méjì bóyá wọ́n padà wá tẹ́lí sárànlá ẹwàrú lówó mùsùlùmí ẹgbẹ́ tí ọwá máa ń ṣe méjì kẹ́lí jẹ ọwá ní gbé jẹ́ tẹ́lẹ̀ ọ̀ṣunwó náà ni ó aláì ọ̀ṣunwó náà ni ìjọ fowó ṣe bá jì lọ́wọ́ ẹgbẹ́ ìjọ fẹ́ lọ́wọ́ lọ múrú bẹ̀wẹ́ ìbáadà ààkàn ló fún ẹmọ dáì ẹ ìgbà lọ lọ́pàá ilẹ̀ ilé ìjọ sẹ́lẹ̀ ojúmọ́ náà lọ ọ̀ṣẹ̀ṣẹ̀ múra parí múra rẹ̀ náà lọ́jọ́ kan tèmi ọjọ́ kejì ló kú ìdáhùn àwọn ìwà náà arọ́ òkè ọjọ́ ìbáadà ìdáwọ́sọ Qur'an àbúkà ó tún wá jẹ́ ìṣe pé ọ wà lọ pàdé àwọn èèyàn lọ́lọ́kan òjò kan bóyá lómi ìfi mẹ́gbẹ́ tí ń sọ fún ẹgbẹ́ líla yín ẹ̀sùn pàdé ara yín maharam ẹnu pàdé ń sọ̀rọ̀ àwọn ọjọ́ jẹ́ pẹ́jọ́ lẹ́mọ̀rọ̀ láàrin lómi ìbẹ́ ní sí ìfọ́n ìjìnà mọ́mí haram sí ẹjá pàdé ní haram ẹjá pàdé abẹ́ arúgbó ni o àmọ́lọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ló sí àyè ẹgbẹ́ albarka ti ń bẹ́lẹ̀ ọlọ́dà ní áyà yìí kàn ti dé bí àkókò yìí kódà àpláàni pé láyà yìí wá jẹ́ lé nínú ọ̀sẹ̀ anẹ́lẹ̀dẹ́ tó mọ̀ pé àtẹ́wò áyà tí àmọ̀ sílé nígbà tí mẹ́jẹ̀ ìlà àti áyà tá jẹ̀ fún kílé lè rí àwọn àti ní ilé náà ní ìwé ṣe ilé náà ní àkọ́kọ́ yòókù dákọ̀ọ́kọ́ sí nígbà tí ní náà alamọ́ta àmọ́ta lé fún àlàáfíà fúnra wa torí ní ẹ bá lọ́bẹ̀ẹ́ torí ìtọ́jú tó kú kalẹ̀ báyìí rárá àti orí sùúrọ́ ìwọ̀n ajíjí padà àìmọ́lé ní sọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù ẹ̀mí gbéró kò sí ìjà gbogbo ẹ̀fọ́ ọlọ́mọdá àbúrúkọ gbogbo wa alákùnlé ha ó ní pé ìlú ìlú fọ̀kànbalẹ̀ níbo náà ti wá rí fọ̀kànbalẹ̀ àṣírí fọ̀kànbalẹ̀ wọn làwọn fẹ́ kí adájọ́ ìwé ìlú wípé wà nínú kọ́ọ̀lá ìjọ الله أكبر واليوم الآخر قال ومن كفر قال ومن كفر فأمتعه قليلا ثم أبصره إلى عذاب النار وبئس المصير ما هو إن شاء الله طبعا غير يوم يوم akọ̀sìkè mọ́ká gbogbo ọ̀nà àwọn àti dánwò àmà ọ̀dà nílẹ̀ lòun

àti ọ̀sánbalẹ̀ tó wá ní àtúbà àtẹ́tùwà Ibrahim alayhisalatu wasalam olóní wà ní qala Ibrahim rabbi ja'al hadha baladan amina wà ní qala Ibrahim rabbi ja'al hadha baladan amina warzuq ahlahu min ath-thamarati man amana minhum billah قال ومن كفر فأمتعه قليلا ثم أبتره إلى عذاب النار قال ومن كفر فأمتعه قليلا ثم أبتره إلى عذاب النار وبئس المصير وبئس ọlọ́run nígbà bá tẹ́bí Ibrahim àríṣọ́láàtò ọ̀sọ̀rọ̀ nígbà tó ṣàdúrà ńlọ náà àdúrà tó wá bí ní pé rọ́bì jẹ́ aláàbá baladan amina ó ní yọ ọlọ́run ìlú mẹ́ta yìí dápò bá ń ṣe ní baladan amina ìlú tó ṣe pé gbogbo ẹni ló bá fi wọ rẹ̀ báyìí fún ìfọ̀kànbalẹ̀ ah, wàláhí ìfọ̀kàbalẹ̀ oúnjẹ tí ìjọmọ́ ìbẹ̀rẹ̀ ìlú mọ́ká ọ̀ nígbà bẹ̀ kọkàrí mọ́ kò sí kódà gbogbo tó yẹ kéde ẹ̀bá jẹ́lú ní ìsinmi ń dẹ́rù báyìí bọ́ ọba jẹ́dẹ̀ irú kan ni ó máa ṣẹlẹ̀ ń dẹ̀rù níbọ̀ kí ní kan bẹ ní orí mọ́ká tẹ́rí bí èkó ti rí aláìbẹ̀ mọ́ká jẹ́ rí gbogbo ẹ̀fẹ́ dàbí pé sáà lémi ti rí ní ohun lè gbé ọba ń lọ sí ìdẹ̀rù wà nínú mọ́tò wọ́n bá ìjọba ọba tẹ́kì ní epo tí wọ́n tó kọ́kọ́ dáwọ́ ẹlẹ́nu tí ó ti ń dáwọ́ àwọn ẹlẹ́nu àmọ́ kí wá dídí mọ́ ìsìlẹ̀ ẹni tí wọ́n tó bá dáwọ́ ẹlẹ́nu ní ìwà àyàdó kọ́kọ́ dáná wọ́n ṣe bí ẹ̀dẹ̀ fún sọ́rí tí wọ́n ká wọ́n kàn dáwọ́ wọ́n kàn dá bí wọ́n kàn dáwọ́ wọ́n gbọ́ ẹ̀rọ ọ̀gá ah, ẹ̀dẹ̀ àwọn amọ́tò báyìí bọ́ẹ̀ tí wọ́n amọ́tò báyìí lẹ̀ kàn sọ ẹ̀rù oníbàyí ẹ̀ ní ìwọ́pẹ̀ ẹ̀ dáàdínkù ẹ̀ tí wọ́n rí gbogbo yìí mọ́tò bá jábára wọn lẹ́nu táwọn ó kí èsè mọ́lẹ̀ fún ara wọn táàmà búra wá pé ẹ̀rí wèrè ẹgbó ti wá mọ́tò ẹ̀rí ìjẹ́ gidi gan wa ẹkún ya rẹ̀ ní àwọn olùmọ́sà la ilaha illallah ìfọkànbalẹ̀ ní gbogbo ẹ̀ látọ̀ ìdílẹ̀ bàbá jágbúra wọn lẹ́nu wọ́n já wọ́n kàn já wọ́n kàn wọ́n kàn yìí náà ní kálukú tún wá mọ́kù tẹ̀ lọ kálukú tún lọ bá tẹ̀ lọ àwọn nǹkan tó yẹ kó wọ́n jẹ́ nǹkan bẹ̀rù sí àìwá mọ inú nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ fi fi fún ọdún láti rí tó bá ṣẹlẹ̀ láwọn ìlú tiwa wa gbójú yóò máa mú yàn ìkùnà ti wá rí ìfọ̀kànbalẹ̀ wọn àdúrà nígbà ìgbọ̀rọ̀ yìí máa àlùsọ̀lá àti ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀ bíbọ̀kàbà ilẹ̀ tí wọ́n ń bẹ ń lọ́kà wọn ẹ̀rí káyà tó wá wà níwájú àdájọ́ ọlọ́run Allah subhanahu ta'ala ọlọ́run lóun gẹ́gẹ́ lòun wá ṣe kàábà fúnra ara tiẹ̀ nílùú láyé ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ àwọn tí wọ́n ń bẹ mọ́kà wọ́rọ̀ ìgbogbo àtìkò kòrò gbogbo àdìkò òró tí wọ́n ṣe lockdown fún gbogbo ẹgbẹ́ àkàbàkà wọ́n ní owó kò bẹ́ẹ̀ tó rò ìdààmú owó báwọn náà ó báwọn ní bámọ́ká náà ó àbábídàmú owó ti báwọn tó ike ti àwọn òmọ́bí láwọn ti rí ìfọkànbalẹ̀ tó kàn wà lórí ẹ̀nà ọkà wọn kàtà balẹ̀ pé a kò òṣìṣẹ́ ọkà wọn sì balẹ̀ pé ebi ò ní pa wọn ebi ò ní pa wọn àwọn òsì ìfọkànbalẹ̀ làwọn ẹni tí ó jọba wọn tí ó wà dàbẹ̀ tí ó dà lè rú ọlọ́dàkùnmọ́jì ó débẹ̀ o ọlọ́dàkùnmọ́jì ó débẹ̀ o torí èyí gbọ́dọ̀ lọ́bẹ̀ àfikọ́ ọmọ ṣàdúrà fún jọba wọn bẹ̀ kódà tó bá láwọn tradition ti á ah, ìjọba yóò ti wá sí báyìí ìjọba yóò ti wá sí báyìí torí tó ọba tó máa ń sọ àdùsùn náà bá ń sọ fún ọ pé mọ́ gbogbo tó lórí ẹ má ṣe kún tẹ́sì ẹ má lọ dàkíyàn ẹ má kété gbóló táwọn alùpùpù náà bá ń sọmọ bẹ́ẹ̀ tó ọba gbọ́ yé gbogbo yóò sì jẹ fọ gbọ́ yé torí pé àyìnbá yẹ àwọn èèyàn ní tó sọ wọn lórí mú wọn lọ lọ tó ọba gbọ́ yé gbogbo tí ẹ bá dé lù ọgbọdọ mọ pé á ah, ìpìkọlẹ ẹka máa jẹ àwọn ilé iṣẹ́ àdúrà ló yẹ ká máa ṣe fún wọn ẹgbẹ́ tí ó gba àwọn ọ̀dọ́ tẹ́bá tí ó kóra wọn jọ tó wá sọ owó àyè òní bí táwọn sáà gbọdọ̀ jáwálẹ̀ fún àfẹ́ dáadáa fún ìsìlámù torí gbogbo àdàgbà pé ìjọba àkọ́ òní bẹ́ já kọ́kọ́ rọrùn wọn tẹ́bá wá ń wá pé ní kíní òní kó dàrú lọ́wọ́ àwọn tó wà iṣẹ́ nǹkan bẹ́ kóra yín síbẹ̀ àbẹ́ ìfẹ́jẹ́ sí wàhálà kan bẹ̀ subhanallah fìdí náà tó ń tẹ̀yìn ẹ̀ jáde àìní àfẹ́ ìmọ́ká àmọ̀dínà rẹ̀ wà láì bẹ́ẹ̀ lókù tó ayé tá gbọ́dọ̀ mọ́ wá pé ẹ ó ṣàtúbọ̀ kan balẹ̀ ìlú mọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ní àwọn ìṣẹ́gbẹ́ tó kù bí ẹ̀ka àtúnṣe mọ́ ṣàdúrà àwọn tó bá jẹ́ àwọn ọkọ̀lá àwọn olùbárà káwá mọ́ wọlé dọ̀wọ́ràn yéjẹrú ìlànà táà wò pé àjágbọ̀rọ̀ jáwọn náà orí ìjáwọn ní àwọn tó ní kalẹ̀ wọ́n lórí ìṣúrú àwọn afọ́rẹ́ àdìsíwá lórí ìṣúrú ọmọ rẹ̀ ṣe pé jáwọn mọ̀sánmọ́ ẹlòmí kútúbà àwọn jímọ̀ tí wọ́n bá gígùn ló ti dàmú ọ̀lá ìpínlẹ̀ kó ìfẹ́ o lóòtẹ́ àwọn ará àwọn kan ní ṣe ó pé àwọn kan ní iṣẹ́ ìṣẹ́ ní ìmọ̀ ń sọ méjì nígbà ti yípadà àti nígbà ti wàdà ó kèé ó ti yípadà nígbòtọ́ kò wá ṣọ́nà tẹ́lẹ̀ ìgbà ìgbà ìgbà

وارزق أهله من الثمرات من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أبتعه إلى عذاب النار ثم أحضره إلى عذاب النار وبئس المصير alábàlá subhanahu wa ta'ala ọlọ́run nínú àdúrà náà lẹ́bí ìbò ìwà tó ṣe ni pé wárùjọkọ̀ ahàlẹ́wù lórí ọlọ́run dákun àwọn tí ń bá tún gbé ní ìlú yìí ìlú mọ́ta àwọn tí ń bá tún èso tútù èso fúnfúnrẹ́ tí ẹ rí bí wọn bá débẹ̀ ẹ mọ̀ ìyàdó àtàbí Ibrahim yìí ìlú náà gbọdọ̀ ti retí sí nǹkan kan òdìlú mọ́kàdì Mọ̀dínà tí ó lè wù ilá yẹ̀ṣẹ́ Allah torí pé gbogbo olúgbádà àṣà àpáta ni gbogbo bí dáláwọn kọ́ ní òtẹ́lì dáláwọn ní káàmà gbé wọ́n gbé ẹ̀ ó dé àpáta náà kọ́ nínú torí wọ́n tó ń fọ́ àwọn míì lọ́wọ́ dáa náà wọ́n la fàndéjà àwọn míì lọ́wọ́ dáa ń bá lọ́wọ́ tí wọ́n ti pé ẹ̀ àwọn àpáta bẹ́ẹ̀ sí àpáta ni àpáta sáà ẹ̀dàkùn fún bò ní irúgbìn ti bẹ́ẹ̀ sì lè àpáta kẹwàá ti mọ́kà nìkan o ẹbá ti wá ń kó mọ́kà tẹ́ jáde mọ́kà tẹ́lẹ̀ lọ jẹ́ dà ẹlẹ́ lọ mọ̀ bí náà gbogbo òwúgbà yẹn máa ọ̀fún ní òsì ní iwájú ní ẹ̀yìn ní àṣà àpáta ló lọ sálálú ilẹ̀ oko sam tí ò sírúgbìn ilẹ̀ oko sam bẹ́ẹ̀ ní retí irúgbìn kankan wù mẹ́ a máa dúà náà lẹ́bí Ibrahim ṣe yìí wàláì àdúà wọn ti gbà irúgbìn wọn tó da gbogbo àtàlà nílẹ̀ tàbí nígbà tí wọ́n tàbí tí ẹlẹ́gbẹ̀ẹ́ tàbí. torí pé nínú ìlú tọ́lọ̀ ń sàánú kí ilẹ̀ wa lè mú òkú kó jáde ilẹ̀ ìbá ìjẹ́gàn ẹ̀dá káfẹ́ mọ́ ti bẹ̀rẹ̀ sí jẹ́ kọ́ kí nǹkan mọ́lẹ̀ ní tó tó bá ti rọ̀ sí jẹ́ mẹ́lò tó tó bá ti dìrọ̀ bí ẹ̀ méjì òpó ìtumọ̀ ó túnmọ̀ ewu padà àbá àkéde ibi tí mọ́ta o gbogbo ẹ̀ dá ó dá pọ́rọ̀ kò sí rúgbìn kò sí kẹ́kẹ́ ìgbà yẹn wá dé bàtí náà àtàwọn bòmí náà mọ́ta wá ra àwọn fúláwà kan pé ah, àwọn fúláwà rẹ̀ ó ní ah, àwọn ilé yìí tẹ́ bá mọ owó ìjọba àwọn ilé tó tó wù àtòwó tí wọ́n tún ní láti iṣẹ́ kó lè máa survive bí wọ́n ṣe ń wẹ̀ sí ẹ̀ wọ́n tó wá ti di ìgbà àwọn èèyàn tẹ́sẹ̀ ẹ̀yìn iṣẹ́ ti yín lẹ́sùn mọ́ wẹ̀ sí àwọn fúláwà yìí mélòó àwọn fúláwà ọ̀hún wọ́n bí ẹ̀tọ́ dáwà nílẹ̀ àmọ́tò nílẹ̀ ní wọ́n lọ ríwò àdúrà tá nàbí Ibrahim wá tó pé kọ́nà wọn máa pè é èso fún wọn wà wá láàbí èso tó ń jẹ mọ́ká ó fúrẹ́ sí ti wà lọ o wọ́n jẹ́ nìkó tọ̀ ìgbà ń bẹ ní Madina wọ́n lọ Madina àwọn èèyàn wọn náà ọmọ ń pè wọn ní bàbá aládìsí àwọn fadilatu sheikh Nuh bàbá eh, aládé ń sáà ní amọ́nkè wọn àbíwẹ́kẹ́ wọn ní bàbá kúráńdà àwa délé wọn wọ́n ti gbé ápù àti ápù àti subhanallah ẹ̀sì máa rí ìdùnnú àti ayọ̀ àwọn lọ rí bí àwọn ìṣòwà oúnjẹ fún wa jẹun àwọn àti àkọ́kọ́ jẹ ìṣò kan àwọn agbé banana wa wọ́n gbé banana wọ́n sì gbé kílókọ rẹ̀ wa apu apu táàmà ń jẹun náà ní èmi ní apu pupa apu tí níkan ogbẹ̀ náà náà gbé wa ó wá di káàmà jẹ́ ṣẹ́nígbà ni a mọ̀ jẹun èmi wá kọ́ wá ń wo ọ̀gẹ̀dẹ̀ báyìí àti gbọ́n lọ́jọ́ kó bẹ̀ náà wọ́n ti ń fura sí pé ọkùnrin tó lọ bí máa ọ̀gẹ̀dẹ̀ ìbí nàìjíríà làwọn náà ti kú ọmọ rúgbù èmi náà wà ọkọ̀ fẹ́ ìgbọ́gbọ́n ti ju àwọn ẹni táàbí ìlà ní pé ẹjọ́ ọ̀gẹ̀dẹ̀ ní ìkọ̀kọ́ mọ́ wá rò gbà tó dáa ní pẹ̀lú òde mú jẹ̀ mọ́ mo bá tó mú ogun tí wọ́n bó jẹ́ ìlànà ìlànà ọdún wa ní bí ìdíje pé ẹ̀rù àti bó ti ń bá yẹn tẹ́mọ̀dí ìdí ni pé léyìn ṣe ń wo tèpo tèpo ó fresh ó ní ìtumọ̀ débi ilé bí kéèyàn máa jẹ́ tèpo tèpo ní tó fresh dé bí kéèyàn máa jẹ́ àwọn àríkèjì rẹ̀ gbó ẹwà gbó náà ní ìlà ìlà ìlà nítorí àpàdà àdókòrò àtọ̀lówó ìlẹ̀ lẹ́yìn àbíkọ̀ ọ̀gbọ́n àwọn náà padà gbá àbá àbẹ̀ ń bọ̀ gbó

Inú ọmọdé ẹgbẹ́ náà tẹ́ ọlọ́pàá tọ́ lẹ́nu lórí, alága wá kí ìjọ sọ́lẹ̀ wá gbọ́gẹ̀dẹ̀ wá mú ojú ọgẹ̀dẹ̀ ló sọ. Àwọn bí ìjì jẹ́ fún ẹgbọ́dọ̀ máa rẹ̀ kí. Ẹgbọ́dọ̀ mọ́tẹ̀ gẹ́gẹ́ jẹ́ wá. Ẹgbọ́dọ̀ máa rẹ̀. Ṣé láìpẹ̀ yìí ò dámọ́ ni àbí ìjì ò dámọ́? Ha? Ìyẹn ó ṣe ń kú lẹ̀ kan náà. So ọgẹ̀dẹ̀ arájẹ́ yóò wà láìsí tó wá lágbára bí ẹmọ tó ń fọ́lì sí èèyàn ò pé oúnjẹ mẹ́ta mẹ́ torí bí wọ́n kan ṣe ń jẹ́ ẹ̀mọ̀ kí ní èèyàn ó sì máa dùn pé àyìn jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ apu kí ní èèyàn ó sì máa dùn pé ìjẹ́ kí ni ìjẹ́ apu ẹwà ìlú ìgbọ́nà tó gbé o gbogbo àwọn ìlú tó yẹ kí wọ́n ti ń gbé nǹkan tó ti dáa tó dáa bẹ́ẹ̀ wọ́n wá wà fọ́ọ̀lù láti máa kó wá sí gbogbo káà àwọn yìí ti jẹ́ ní wọn kò àwọn ẹyọ ẹja wọn kò lọ mọ́ká ẹja wọn kò lọ nàìjíríà àdúrà mẹ́wàá Ibrahim alayisala tó sara apu nígbà ajọ́ kẹrin tí wọ́n bá tó ká di apu náà sọ àbágbà àwọn tó kàn ní apu náà mo tó káyọ náà tẹ́lẹ̀ orí àti ah, ah. apu náà rèé kéde madina náà ti di o ẹjọ́ mọ̀ pé àdúrà nábì ibrahim jọ náà pé wọ́n zùkú ààláwò mi na samara ti mọ̀ ní ààmà na nínú oúnjẹ láì wọn yóò lè ààkù Allahu akbar. Wa qala wa man kafara qawman ti'amu qalilan thumma antaruhu ila 'adabin nar. Allahu akbar. ẹwà ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń bẹ́ńbẹ̀ níwájú jẹ́ nǹkan ìmọ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan rúgbìn láwọn nǹkan jíjẹ ìgbàgbẹ́ ní mẹ́ta àbáwa sáyẹ́lì jíjọ lọ́mọ àti àbáfà wọn ìlú àbá àdìgbọ́ tí mo fẹ́ lọ mọ́ àbá àti à èmi ló wà pàdé níbẹ̀ lọ́mọ àkàfà lẹ́sọ̀ lórí àwa jọ lọ ní àjò kan àwa débi tàbí ẹ̀jẹ̀ aráàlú ìbúdá làbá torí wá tó ń bí ọlẹ́gbẹ̀rẹ̀ mọ́ ní ah, àbúrọ́lá pápá yóò tí ìwà ní ìgbórí ààbí ah, ìgbórí onímọ̀ ẹ̀rù bẹ́ẹ̀ tó dá ìwà ní ìgbórí alọ́rọ̀ ń pọ́n mọ́ta ní ẹni ó gbé ìwé ìgbóngbà tó ní ilẹ̀ sí mọ́ta àbáàdà ẹwà ogbóúnjẹ síbẹ̀ ní orí mọ́jẹ àmọ́ ráìsì yìí à ń bá ti wá mọ́ta yìí ráìsì yìí mo fẹ́ máa jẹ kò sí ìwé ìgbó ni ṣé kò sí àdúrà lọ́lọ́ Ibrahim ní àlè ìṣọ́látọ̀ láti àwọn tí wọ́n ń bẹ èyí ó mọ̀ sí inú Al-Qur'an àmọ́ tọba ń rí àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìrírí àwọn tó wá tí wọ́n ń júwe tọ́ orí ọwọ́ amọ̀gbọ̀mọ̀ ìyọ́lọ́wọ́ bá sí ìgbàgbọ́ yóò wà mọ̀ lékún sí anẹ́gbọ́ Ibrahim àdúrà tó ṣe bí ọlọ́wọ́ bá gbà tányányán وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر ike ṣe a rí ní ipá wọn tí máa ń gbé nùlú yìí ọlọ́run tọ́ a rí ní kí o nílẹ̀ sẹ́mọ́rọ̀ nínú tó bá jẹ́ ìsìnà ọgbẹ́ gbogbo orúkà ló pẹ̀lú bá rò pé ẹ̀mọ́ ìjẹ́lá ìrẹ́mọ̀ wá bá àbá mọ́ta mo ti lórí ìsirí àníwá àníwá òní o sọ́rí yàtọ̀ sí gbogbo àwọn ìlú ìdájí mọ̀ ọ̀tọ̀ yìí súnmọ̀ ti gbé wọn yàtọ̀ sí gbogbo àwọn ìlú ọ̀kọ́ ọ̀tọ̀ ní ájúwà ọ̀rí kó bẹ́ẹ̀ dàbí dàbídò náà ni àmọ́ lọ́rí kìí jẹ́ ẹgbẹ́ dàbídò gẹ̀gẹ̀rẹ̀ dàbídò gẹ̀gẹ̀rẹ̀ ọwà máa rí ọ̀tọ̀ lé léyìí ọ̀tọ̀ lé léyìí ọ̀tọ̀ lé léyìí ọ̀tọ̀ lé gbogbo ẹ̀ dàbídò náà wá ní o gbogbo ẹ̀ pátá ẹwà máa wá rí ìkẹ́kọ̀ọ́ fi yàtọ̀ sí tàwọn lónìí ẹ̀yìn àwọn táwà wá náà ní gbogbo ilẹ̀ ilẹ̀ kámẹ́tì kí nǹkan kan gbọ́bẹ̀ tí ó ti máa gbé rúgbìn jáde kámẹ́tì ìdáko tó kó ti máa wù lójó kan mọ́rọ̀ ní kódà níbi tílẹ̀ ju àyíkọ́nà fún alágbàríkà àti rúgbìn ọmọ jáde ní ewédú lásán bí wọn bá kàn dá ewédú síbi kan lójó bá ilé pamọ́ bẹ́ẹ̀ nígbà tí ó bá fi tó ọ̀sẹ̀ mélòó kan ewédú ó sì máa jáde lẹ̀ ṣẹ̀gbẹ́jì bìtì wà ní ìlú mọ́ká mọ́bùlẹ̀ ẹ̀dá ilé bílẹ̀ bẹ́lẹ̀ ẹ̀kọ́ ilé bí mọ́lẹ̀ àbá ọ̀pàá ti pé kó tó tó ti ọ̀tọ́lá ó ti gbẹ òrùn mọ́ká là ń sọ yìí òrùn mọ́ká kọjá bẹ́ẹ̀ òrùn màdínà kọjá bẹ́ẹ̀ mo ní irú bìtì rẹ̀ jáde àmọ́ ànábì Ibrahim alayisalaatu salam ó sì lè òrùn mọ́ká ó sì lè òrùn màdínà nínú bìtì rẹ̀ jáde àmọ́ ومن آمن منه بالله واليوم الآخر الله أكبر Àlẹ́gbà Ibrahim Alayhi Salatu Salam, ṣe nígbà tí ń sàdúwà ní, ó wá ń yẹ́ tẹ̀lé kan mẹ́rin ó ti kí gbogbo ó yẹ́ kí nígbà kí nìkan náà tó yẹ́ ó wá yẹ́ pé ọlọ́run àdúrà tí mo tọrọ yìí àwọn ẹni tí mo fẹ́ kọ́ ṣe fún man amana minhum billahi wal yawmil akhir man amana minhum billahi wal yawmil akhir ọlọ́run nìkan àná Ibrahim ní ẹ̀yọ́ náà ṣe lú yìí ìfọ̀kànbalẹ̀ àwọn ará ilé rẹ̀ bá ń ṣe jẹ́ mú àrídìkì èso tó tutù máa bá ń dé fún wọn amáwọn tí ń wí èmi àwọn ẹni tó bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run nínú wọn àtàwọn tó gba ọjọ́ àdìsí àgbọ̀gbọ́ nígbà ọlọ́run bó máa tẹ̀sí olúwa ní Now ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní kọ́lá wà mẹ́rún kàfàrọ̀ lọ́ ilẹ̀ Ibrahim kìí sàwọn tó bá nígbàgbọ́ nìkan láti fún wà mẹ́rún kàfàrọ̀ ẹni ó bá yà kìbì yìí náà bí bá ń bẹ láwọn àdúgbò ọ̀hún náà ọ̀hún yóò di gbádùn ìgbádùn ni ó dọ́dọ̀ tiẹ̀ náà àwọn àlùfáà wa àwọn àni in tó fà ẹ̀kọ́ kan là Nabi Ibrahim ló jẹ́ kó ní àdúrà ní báyìí tá padà sí àyà one nínú sóra báńkì ẹ̀mí one twenty six láwà àyà méjì síwájú rẹ̀ á ti ké yọ oṣù kan àmúlé bí ọ̀sẹ̀ yìí nígbà mẹ́bí lọ́ọ́ ìdólúwa ní wà ní bí kẹ̀lẹ́ máa ti nà á dàmú قال ومن ذريته Àlẹ́gbà Ibrahim aléìsọ́láàtù ìsọ́láàm. Ọlọ́run wọn bá níwà ìdèbìtàlà Ibrahim rabbuhu bí i alìmáàtì. Ọlọ́run nígbà ta fàwọn nǹkan kan tàbí wọ́n bá nẹ́bí Ibrahim níjọ́ náà níwùlẹ̀ wọ́n

ìwọ yìí ẹni táwọn èèyàn gbọdọ̀ mọ̀ wù ọ̀sẹ̀rẹ̀ ọ́ ọlọ́wọ́ ní ìyá Ibrahim mo bí ẹ fi ọ́ ti aṣíwájú fún àwọn èèyàn ẹwọ́n wo bọ́ọ̀lù ti ń wí àyà yìí Ibrahim bá tábí bí dóró pé ó ní ọlọ́wọ́ tó dé mi nìkan àwọn àrọ́mọdọ́mọ mi náà tí ó bá padà mọ́ wá náà ọlọ́ba ń tàwọn náà ní aṣáájú táwọn èèyàn ó mọ̀ tẹ̀lé wọn anẹ́gbà Ibrahim aléṣọ́lájú ọ̀sára ọlọ́run wá ń dá ló ń pè é ọlọ́run ní rí ipò tèmi ọlọ́run ọba ní yìí tẹ àwọn àrọ́mọdọ́mọ rẹ jẹ́ àwọn alábòsí wọn àwọn wọn ní débẹ̀ wọ́n kínú Ibrahim yìí àárín pé òun ṣàdúrà ọlọ́run wá ní ẹgbẹ́ àwọn alábòsí òdìdí gíní kò ní sí mẹ́ òun ló fà ń gbà tó wá bẹ́ ṣàdúrà náà pé wá ní ṣúkú ààlà wúrí náà sàmọ̀rọ́tì nígbèrè ọlọ́run máa bá ń tarí jìkì èso tó késo aládìbò èso tó fúrẹ́ṣì máa bá ń gbé báwọn tí máa ń gbé nù mọ́ta ló fi wá ní ẹ pé Bẹ́ẹ̀ni ọlọ́run àdúrà bí ìṣe yìí ìpìlẹ̀ generalize ẹ̀mọ́ o àwọn tí mo fẹ́ kó ṣẹlẹ̀ sí o làwọn tó bá nígbàgbọ́ sí ìrẹ́ Allah tí wọ́n sì nígbàgbọ́ sọ́jọ́ gbéǹde alùpìyàmọ̀ yìí náà tẹ́bí Ibrahim wá dúlẹ̀ ọlọ́ni ìwé ni wá fẹ́ mú yà yìí ọlọ́ni wà mọ́ ọlọ́ni mọ́ Sọ́rọ̀ àwọn tí wọ́n ya bèbèrè o, àájẹ́ káwọn ló gbádùn bí ẹ̀. Àwọn tẹ́ fi àwọn tẹ́mí, in tí wọ́n rí ló gbádùn ní òjẹ̀ bí ẹ̀. Àwọn ni irọ́ ní wọ́n rí kọ́, ní tí wọ́n rí náà bí gbogbo ìyẹn ti ìtàwọn lóṣù máa ń. Àmọ́ sì máa rẹ̀ ní pé ọjọ́ tí wọ́n rí rí gbádùn ọjọ́ díẹ̀ ni. ọjọ́ díẹ̀ ni ọlọ́ni ọjọ́ díẹ̀ díẹ̀ ìgbádùn wọn àṣò díẹ̀ náà ń wò lò àwọn bẹ̀ tí a kèfè rí tí wọ́n wá rí gbádùn lù ní ọlọ́ni nígbà tí wọ́n bá rí gbádùn ń tẹ́ńtà wá sí fún wọn ni pé ọlọ́la padà wá ó jẹ́ àtìgbé yóò jìyà náà ọlọ́ni wà bí ìsàlẹ̀sì ìlú ọlọ́ni bẹ́ẹ̀sì ni iná àyè tó burú tí èèyàn máa ń gbé èèyàn máa ń gbé àyè tó burú tí èèyàn máa ń padà sí ni ìjọba ìdàpẹ̀yà nàmá ayà yìí ó júwé àpálẹ́ tọ́lọ̀wọ́ bá ṣe fún buyè ó júwé àpálẹ́ tọ́lọ̀wọ́ bá ṣe fún àlùkáàbà tó mọ̀ṣàfáfà subhanallah ṣẹ́rí ọmọ owó káàbà báyìí inú òyìn sì máa dùn irun tọ́nà ní mo rí gbẹ̀yìn inú káàbà kí wàhálà abẹ́ wálé àwálé abẹ́pẹ́rù àkẹ́rù tó tó wá ṣàkálà rẹ̀ ó pé bí aláàbí kí gbogbo ìṣá ìjọ náà tó yẹ káàbà wá ní àgbà tó di ọ̀rọ̀ ẹgbẹ́ bí yìí ọ̀rọ̀ kí ọ̀rọ̀ padà wá ní ẹ̀yọ́ ogun tó pọ̀ sọ padà ló àwọn abídá rẹ̀ ìrún gúrò onímọ̀ láǹfààní àti síbẹ̀ yìí ìwádìí ìrún gúrò yìí èdè sì bírí ìjọdún ìrún sálọ lówó kì báyìí láti rọrí kírun báyìí èèyàn yóò mọ̀ rí káàbà mẹ́rẹ̀ ara kírun tán wá wo bí tí ìfi máa wo káàbà subhanallah lẹ́yìn ìyín wo káàbà báyìí ni asára ti dùn áà lọ báyìí lọ báyìí lọ báyìí níbi tí ó ti wù lọ bóyá rò fún pé á èdè mi wò sí lẹ́yìn ìlú yìí